ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí ẹ má gbàgbé ògo ìgbàlà náà lè tò tẹ ṣì ń wò tẹ ń jẹ ìgbádùn ọ̀rọ̀ Ọlọ́run tó ń jáde gbogbo bí bàbá wa ṣe ń gbàdúrà ṣe ń ṣàmì bíbélì wípé àmì òun ni ìdáhùn àdúrà ẹ máa ṣàmì kò sẹ́ni tó mọ̀ gbà káńgẹ́lì ẹ̀ ń kọjá o kò sí ẹni tó mọ̀ bíbélì wípé ó ní àwọn áńgẹ́lì ọ̀run kò tilẹ̀ mọ̀ bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo ó ṣeé kó jẹ́ pé àkókò tí àdúrà àti Ọlọ́run ń jáde yìí ó ṣeé ṣe kó jẹ́ pé àkókò tìrẹ ni kò bá sàn fún ọ kó o ṣàmì tí ìgbàgbọ́ tí ìgbàgbọ́ lórúkọ Jésù Kristi àmì tẹ́ ẹ máa ṣe lẹ́nìí á jẹ́ ìdáhùn sí èsì àdúrà yín àti sí èsì àdúrà tèmi náà ó yẹ bá nínú Olúwa ìpele kẹta tá a wà òun náà ni ìran. bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ padà à ń sọ̀rọ̀ nípa ohun Olúwa ọ̀nà mẹ́wàá tí ohun Olúwa fi jáde ohun àkọ́kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìkejì àlá ìkẹta ìran ìkẹrin ìgbaniníyànjú hmm. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń da ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe ogun àwẹ̀ tàbí tàdúrà mi ló máa fi bọ́ bẹ́ẹ̀ni ìgbaniníyànjú counseling hmm. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ Ọlọ́run pé ẹ̀gbọ́n tí bíbélì sọ ni ó ní the multitude of counselors there is safety láàárín ìgbaniníyànjú ibẹ̀ ni ìtúsílẹ̀ wà hmm. bẹ́ẹ̀ni ẹ jáde wo wà nínú ìwé proverb. òwe orí kelòó. orí òwe ìwé òwe ìwé eleven verse four orí kọkànlá láti ẹsẹ̀ kẹrin ìwé òwe orí kọkànlá láti ẹsẹ̀ kẹrin mm. ọ̀rọ̀ kí ni àǹfààní mm. ní ọjọ́ ìbínú ṣùgbọ́n mm. òdodo ni ìgbani lọ́wọ́ ikú ẹ tún wá wo orí inú òwe òwe yẹn twelve verse fifteen. orí kejìlá láti ẹsẹ̀ karùndínní ogún. yes twelve fifteen. ọ̀nà aṣiwèrè tọ́ ní ojú ara rẹ̀. ọ̀nà aṣiwèrè ó tọ́ ní ojú ara rẹ̀. ṣùgbọ́n ẹni tí ó fetí sí ìgbìmọ̀. ẹni tí ó fetí sí ìgbìmọ̀. ní ọgbọ́n. ó ní ọgbọ́n. ẹni tó fetí sí ìgbìmọ̀ counseling. Hmm. excuse me sir mama baba kì í ṣe gbogbo ìgbà náà ló máa para ẹ lórí tí òjò para ẹ bẹ́ẹ̀ ni ìyànjú ló nílò àwọn kan ti ń tí wọ́n lé tó fẹ́ ṣe yẹn àwọn kan ti ṣe tí wọ́n ṣe mistake tí wọn ò dẹ̀ fẹ́ káwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn ṣe mistake. kí wọ́n ṣerú ẹ̀ mọ́. wọ́n á lè sọ fún ẹ pé kí n tó kọ́lé àkọ́kọ́ mi o báyìí báyìí mo ṣe ṣe o mo dáwó jọ ni o mo yọ búlọ́ọ̀kì ni o mo ra sìmẹ́ǹtì ni o báyìí ni mo ṣe ṣe o sódà kò ní ní ìwọ lára láti ṣe kò sóńkú fún wọn lábẹ́ ọ̀run gbogbo ohun tó ń rí ó ti ṣẹlẹ̀ rí òun hmm. ni wípé inú ìgbìmọ̀ the multitude of counseling there safety tó o bá jẹ́ kí ẹni tí ẹ̀mí ọlọ́run wòlíì ọlọ́run ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ ọlọ́run àpọ́sítọ́lì ọlọ́run bíṣọ́ọ̀bù ọlọ́run tó bá gbà ẹ̀ ní ìyànjú hmm. o lè rí ọ̀nà àbáyọ. láìsí àwẹ̀ àti àdúrà láìsí ìgbésẹ̀ wòlíì. bẹ́ẹ̀ni hmm. ìyànjú bẹ́ẹ̀ni counseling òun ni ọ̀nà kẹrin ọ̀nà karùn-ún òun ni ohun tó ń ṣẹlẹ̀ sí ọ hmm. ọlọ́run a máa fi ohun tó ń ṣẹlẹ̀ sí wa bá a sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ní gbogbo ògbà ohun tá à ń wá là wò a máa ń gbàgbé láti rí ohun tó ti ṣe hmm. tó o bá lè jókòó tó o bá lè ronú wàá lè dúpẹ́ hmm. because kò sẹ́ni tó lọ́rùn ṣe fún kò sí àtẹni tó bá ní tiẹ̀ ò tó. Ah, ah. dadi oore pé àti ẹ̀wà láyé àwà láàyè oore wo ló wà tó tó kò sí oore tó tó. a tún nínú àlàáfíà. Ah, ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé nígbà tá a fẹ́ ṣe ìdìbò wọ́n ní nàìjíríà máa lanà o ó máa rí iná ní o ó máa lọ máa ṣẹlẹ̀ ogun máa wà o. ogun àwọn ọmọ ìlú sáwọ́ sínú ìjọ wọn ní dáàdì kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n ní ohun tó lù aṣojú mi ni wípé ọjọ́ tí wọ́n kọ́kọ́ mú fún ìdìbò yẹn ọjọ́ yẹn wọn ò ní dìbò ṣùgbọ́n hmm. ìdìbò sì máa wà hmm. bẹ́ẹ̀ lójijì wọ́n kánṣu ìdìbò wọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú láti àbújá olúwa ní ọjà wọnú àgbàdo ni mo wà ohun olúwa a máa jáde nínú ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè wa lára ìwà ń bẹ̀ ẹ wo wòlíì ọlọ́run bó ṣe lágbára bí ọlọ́run ṣe tóbi tó wòlíì èdìjà ọlọ́run dẹ̀ bá sọ̀rọ̀ ní nípa agbègbè bẹ́ẹ̀ ni ọlọ́run a máa fi ohun tó ń ṣẹlẹ̀ bá wa sọ̀rọ̀ ẹ wo Joseph ní ìgbà tí ó wọnú ògbó lọ nínú ìlú Egypt àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọn ò dá mọ̀ mọ́. wọn ò dá mọ̀ mọ́. wọn ò dá mọ̀ mọ́. bẹ́ẹ̀ ni. ní ìgbà tó wá fáínálì tó túra ìjáde bẹ́ẹ̀ mi ni Joseph tẹ ta lóko ẹrú dọ́yọ̀ wọ́n fẹ́ para ó ní ẹ má para yín ẹ má tu ẹ má ro bí hmm. síra yín ẹ̀yin rò fún ibi ọlọ́run rò fún ire fún ẹ jẹ́ ká kà á nínú ìwé Genesis chapter forty five verse eight. Genesis orí karùnlélógójì. ẹ eh, forty five verse eight ó sọ ọ̀rọ̀ tí mo láìkì mẹ́ yẹnu bí ọlọ́run a máa lo situation and circumstance láti bá wa sọ̀rọ̀. Genesis orí karùnlélógójì láti ẹsẹ̀ kelòó láti ẹsẹ̀ kẹjọ ǹjẹ́ nísinsìnyí. ǹjẹ́ nísinsìnyí. kì í ṣe ènìyàn ló rán mi sí yín. kì í ṣe ènìyàn ló rán mi sí yín. bí kò ṣe ọlọ́run. bí kò ṣe ọlọ́run. ó sì ti fi mí ṣe bàbá fún fáráò. ó sì fi mí ṣe bàbá fún fáráò. àti olúwa gbogbo ilẹ̀ rẹ̀. àti olúwa gbogbo ilẹ̀ rẹ̀. àti alákòóso gbogbo ilẹ̀ íjíbítì. àti alákòóso gbogbo ilẹ̀ íjíbítì. àwọn àwọn èèyàn ẹ̀ ló sọ fún yẹn. Hmm. ó ní ẹ má rò pé ẹ ṣe mí níbi ẹ ò hmm. ṣe mí níbi. tí ó rí bí ò bá sì jákulẹ̀ kò lè sí ìdìde má sunkún mọ́ má dára dúró síbi tó ti ní ìjákulẹ̀ ìwọ ni kò dìde kó múra sí ọ̀rọ̀ ara ẹ mo tún fẹ́ pè ẹ́ sí ètò yẹn èyí ní the last day tó máa parí ká wọ́n bí twenty-nine thirty thirty-one holy ghost and power nineteen. má ṣe rẹ léṣe má ronú para ẹ. má sunkún mọ́ ẹ dìde má sunkún mọ́ bẹ́ẹ̀ ni. ẹkún rẹ gbà. bẹ́ẹ̀ o. sára tìtìtìtì pàdé jésù kristi ní ìjọ yẹn day spring heritage christian church of god day spring heritage christian church of god twenty-seven stroke twenty-nine for longshore ìbíkúnlé street ní heritage estate ní ìlú àkúté níbi tí ìgbékalẹ̀ ńlá yẹn tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn gbàdúrà ẹ̀rí ńláńlá ń jáde ìwọ náà máa bọ̀ ibikíbi tó bá ti bọ̀ tó bá ti dé agége pẹ́ sinima wọ mọ́tò àkúté sọ fún ọ pé ò lọ sí àkúté bọ́lẹ̀ ní ìmọ́lẹ̀ ayọ̀ bus stop kó dẹ̀ ní heritage estate tó bá dẹ̀ jẹ́ ló ń bá bọ̀ bí ọlọ́kadà sọ fún pé ò lọ sí heritage estate ní day spring church wọ́n máa gbé ẹ church báyìí ibi tíbi tẹ́ bá ti pọ̀ ẹjẹ́ àjọ pàdé Jésù bẹ́ẹ̀ twenty seven stroke twenty nine Fọlọ́runṣọ́ Ìbíkúnlé street Heritage Estate ní ìlú Àkúté gbogbo ọjọ́ mẹ́ta tó parí oṣù la máa ń ṣe program yẹn bí oṣù tá a wà yìí oṣù May twenty nine thirty thirty one thirty one bẹ́ẹ̀ ni twenty nine thirty thirty one ṣùgbọ́n gbogbo oṣù tá a bá ti ní thirty days ajẹ́ twenty eight twenty nine thirty ìṣọ́ òru ni o àdúrà òru ni kì í ṣe rárá hmm. múra kò wá pàdé àfirisore. ìṣọ́ òru yẹn gan ti ń lọ láti ìjẹta. ọlọ́pàá ìlọ́wọ́lọ́wọ́ hmm. àwọn ẹ̀rí bántí bántí èyí ló jẹ́ ọjọ́ tó parí. bẹ́ẹ̀ni fẹ́ kí wọn náà wá lábàá pé ní. orí ọ̀fẹ́ sì wà kí ìjọba ti bájà tàbí kó dé pẹ́ sinima lọ sí àkútè tó bá ti dé àkútè bèrè lọ́wọ́ ẹnikẹ́ni ló lọ sí day spring church ní heritage estate wọ́n máa gbé ẹdẹ iwájú bẹ̀ báyìí a ti ṣe ètò aláti géètì apapọ̀ nínú state géètì eh, àdùnwọ̀n road ẹgbẹ́ yẹn gbàbẹ̀ wọlé àwọn security ti wà ń bẹ̀ àwọn ọlọ́pàá tó máa ṣọ́ gbogbo mọ́tò yín àwọn private eh, security wọ́n wà ń bẹ̀ so gbogbo ètò máa máa lọ àti ṣètò gbogbo ti wà kò wọlé kí wọn náà wá rí tiẹ̀ mú gbàdúrà lórúkọ lórúkọ Jésù Kristi ibi tí ọkọ̀ ayé yín rì sí dáhùn ọlọ́run kó fàánù sí. àmín jésù kristi. owó olúwa jáde sí ìwọ màmá yìí àti hmm. bàbá yìí pé lórúkọ olúwa ọmọ àrí ọ̀nà àpá. àmì lórúkọ jésù kristi. ẹni tó dúró kó sunkún lórúkọ jésù wọn máa dúró títí láyé. àmì lórúkọ jésù kristi. nítorí bí àti ìwọ àwọn ọmọ ẹbí ará àti iṣẹ́ lórúkọ jésù ẹ ò ní sọkún. àmì jésù kristi. mo rọrọ àṣẹ ìkóríta àti ṣe rere tẹ́ ẹ ti máa ń jábọ́ lórúkọ Jésù ò ní jábọ́. a ní lórúkọ Jésù Kristi. ọ̀rọ̀ àṣẹ rẹ̀ ọ́ bí òjòjú bá rọ̀ ilẹ̀ lù ní fimu òrùlé a máa pariwo òrùlé ò ní mú nǹkan kan mú omi ṣùgbọ́n ilẹ̀ tó máa mú omi kì í sọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ ṣàmì olórí aláàánú àti olùrànlọ́wọ́ tó máa gbé ẹ̀dìdẹ lọ́dún twenty nineteen ó yá lọ pàdé wọn. àmì lórúkọ Jésù Kristi. gbogbo ẹni tẹ́ ṣàìsàn ẹgbẹ́ ọ̀rọ̀ lórúkọ Jésù Kristi. ọ̀rọ̀ jáde bíbélì wípé pẹ̀lú ìbẹ̀rùmọ́tò láwùjọ sátidé nínú kọ́lọ́fì yìí mo sọ̀rọ̀ sí àìsàn lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù àìsàn àìrọ́mọbí lórúkọ Jésù lórúkọ Jésù Kristi lórúkọ Jésù ó yẹ gbiná sí. àmì lórúkọ Jésù Kristi. wọ́n gbé ẹni tí ọkọ yín pòrúurú.

àmì lórúkọ Jésù Kristi oh, àmì oh, lórúkọ Jésù àmì lórúkọ Jésù àmì lórúkọ Jésù Kristi lórúkọ Jésù lórúkọ Jésù ọ̀rọ̀ àṣẹ rẹ̀ oh, lórúkọ Olúwa ìrànlọ́wọ́ òjijì kó jọ sí àmì lórúkọ Jésù Kristi àmì Jésù àmì lórúkọ Jésù àmì ìlérí àṣẹ májèmọ afárá àmì lórúkọ ah, Jésù àdéhùn spíkẹ́ jẹ́jú sẹ́jọ́ tó lọ kó wà lálàáfíà àmì lórúkọ ah, Jésù orísun tẹlifíṣàn kó wà lálàáfíà àmì lórúkọ Jésù ìlú Nàìjíríà kó wà lálàáfíà àmì lórúkọ Jésù ìlú Èkó kó wà lálàáfíà àmì lórúkọ Jésù lórúkọ Jésù àwọn àmì lórúkọ jésù lórúkọ jésù ìjì òní jà àmì lórúkọ jésù àlàáfíà ọlọ́run kò jọba àmì lórúkọ jésù àmì àmì lórúkọ jésù àmì jésù àmì jésù kristi olúwa wa. àmì àmì àmì lórúkọ jésù kristi tó àní oh, nǹkan méjì tá a ti fẹ́ fún ọlọ́run. gbogbo ẹ̀yin tí a bá fẹ́ pè ẹ pè sí orí zero eight zero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 èmi àti bàbá náà la máa tún jọ dé tá a máa tún jọ ṣe kí ni a máa tún jọ ṣe àwọn nǹkan kan bí ọ̀rọ̀ Ọlọ́run tá a máa pè ní ènìjára ló ń jẹ bẹ́ẹ̀ ó yá ẹ̀ já lọ.